common gbogbo tá a bá ti gbọ́ àyínà níbo kí là á mọ̀ retí kí wọ́n pé nílùú báyìí àbí bí báyìí but ní síyá kọ̀ ọ̀rọ̀ ń gbà mí ẹ ti gbọ́ yé ń bi ọ̀rọ̀ tó lọ́rọ̀ sọ pé kìí ṣèlú ni ọ̀fẹ́ béèrè irun tí béèrè yìí jọ ni pé ọjọ́ ànábì lójú sallallahu alayhi wa sallam bó o lo ti rí i làbídùn tó dáa báyìí ìtumọ̀ rẹ̀ tó súnmọ́ gan nìyẹn ọ̀nà ọgbọ́n wo lo gbolo ti rí i min ayina hada ni o jẹ́ kí bilalu náà mọ̀ pé ìlú báyìí mo ti ra àbádùgbò báyìí mo ti rí irú àwọn béèrè báyìí ń bẹ nínú alukur'an karim tó yẹ pé ní ọlọ́run ò béèrè béèrè kéèyàn dáhùn kò béèrè kíni ìbéèrè kí ọlọ́run náà ti mọ èsì ìbéèrè mi ń bẹ tọ́lọ́run ó fi lápèjúwe nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àyà kur'an ni afala ta'qilun ǹjẹ́ kuraani retí èsì lọ́dọ̀ ẹnìkan kó pé a ah, èmi ń ṣe làákàyò la irú èyí ń ìbéèrè tá a fi ń tààyàn jìnnìkà ah, ó sì wúrú wà báyìí afala taqilun ẹ nù eléyìí ni fáwa tulabul ilmi kìí ṣe gbogbo ń tọ́ba wa ní sígà béèrè òun náà ni máa ní ìdí kíni ni máa ní ìdí dáhùn bọ́ba sì ní ìdí dáhùn kò ṣe dandan kó ṣe pẹ́rú bí sígà yẹn ṣe wá òun làwọn ò fi dáhùn níta bá gbọ́ yé nù síyàkù béèrè òun lèyàn fi lèyàn fi dáhùn. kọ́lá bilalu bilalu sọfà nabi pé sallallahu alayhi wa sallam kana indi tamrun rọdi mo ní làbídùn kan lé tẹ́lẹ̀ tí ò da rọdi un kò sékéne kò da bí làbídùn tí ń ti yọ kòkòrò àbí làbídùn tí kọ́lítì àbí jáwódà àti ọ̀dà tó barney èyí mo nílé tẹ́lẹ̀ fabi'tu minhu sa'aini mo sì fẹ́ wa nẹ́bí sallallahu alaihi wasallam bá ti rí inú jumla tó tẹ̀lé mo fẹ́ wá fún wa nẹ́bí ní bí gbà téèyàn ń pé ká nẹ́bí ọ̀ ladùn làbídùn pé a làbídùn tó ẹsẹ̀ jáde mo fẹ́ kí wa nẹ́bí ní oṣù kínní kọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ mo wá wò a irú làbídùn èyí tí tí ọ̀ dà yìí a ń lè gbé yín wá fún ìwà nẹ́bí sallallahu alaihi wasallam fabi'tu minhu sa'ayni ibi táwa ń lọ ni Bilalu ní ti mo wá ṣe ni pé mo wá yọ igbá méjì àbí pẹrẹgì méjì àbábọ méjì sọ àìní ìtumọ̀ sọ́ọ̀rù ní ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam amantọ́ ń pè ní mudu àbí torí bíi kọ́ọ̀pù mudu yìí mẹ́rin ni, jẹ́ kínní ní jẹ́ sọ́ọ̀rù kan láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni bàbá yọ zaka ẹni tí ó bá mudu ni fi yọ jákàá tiẹ̀ mudu mélòó ni ọyọ forí kọ̀ọ̀kan mudu mẹ́rin torí pé sọ́ọ̀rù lànàbí pé jaka ntínsìn jẹ́ sọ́ọ̀rù kan òní kí mudu ó pé mẹ́rin bẹ́ẹ̀ bá wa ní mudu ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀yọ́ jaka yẹn la wò ní mudu ìtumọ̀ mudu náà ni tó kún ọwọ́ méjèèjì báyìí lọ́wọ́ ẹni tí ì sọ́wọ́ tó tóbi jù tí ì sì sọ́wọ́ ẹni tí ó kéré jù average ọwọ́ bọ́ọ̀ bá ti rí mudu ọwọ́ tó jẹ pé a ah, eléyìí ò tóbi jù kò kéré jù lẹ́kùnwọ́ báyìí mo dùn kan nù ẹ̀kúnwọ́ méjèèjì ni o. Ah, Bilalu ní mo wá lọ ta sọ́ọ̀rù méjì òun la fi ní sọ́ọ̀rù àwa lè pè é ní kíni ìgbà o lè pè é ní abọ́ o lè pè é ní pẹ́rẹ́gì kò sí ní ọba mu. mo wá lọ ta abọ́ méjì nínú làbídùn èyí tí mo ní létí ọ̀dà yìí bisọ́ọ̀in mo fi gba kínní mo fi gba abọ́ kan nínú tamurun baruniye nínú labidun dáadáa tí mo gbé wá fún wa nabi kí ló jẹ́ n ṣe bẹ́ẹ̀ lèyàtọ̀ àmà nàbí yu sọlọ́lọ́hu aleyhi wa sallam mo fẹ́ kí wa nabi náà kọ́ tọ́ labidun yìí wò labidun tó dání nfẹ́ gbé eléyìí tí ó dá wá fún wa nabi sọlọ́lọ́hu sallam báwọn sọ̀hábí anabi ti pàtàkì anabi tó òun la fi ni gbogbo bẹ́yẹn ti lè kóun fẹ́ràn anabuwa muhammad sallallahu alayhi wa sallam yóò fi fẹ́ tiẹ̀ tẹ̀lé tàwọn sọ̀hábì anabi ni kò sẹ́ni ó lè fẹ́ràn anabi jù wọ́n lọ òun la fi ma wá kìlọ̀ fúnra wa pé báwa báwa fẹ́ fi fẹ́ anabi hàn sallallahu alayhi wa sallam ọwọ́ ada ká béèrè pé ọ̀nà wo ni bilalu fi fẹ́ràn anabi ọ̀nà wo la abubakar gbà fẹ́ràn anabi ọ̀nà wo ni umaru gbà fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam sẹ́rí wọn bẹ́lẹ̀ yìí táwọn ṣe ń o ti tó àwa náà ẹnu ọ̀nà tábùbákiri fìfìfì anabi hàn ọ̀nà tí umaru fìfìfẹ́ àti ẹ̀ lè ṣe débi táwọn ṣe dé àti máa fọra wa la lọ́pọ̀lọpọ̀ ń bì ẹ wò tán abubakar àtọmọ bíbí inú rẹ̀ tí wọ́n pàdé lójú ogun tábùbákir ní bóun bá rí ọ ni ìwọ fẹ́ pa anabi òun lòun ọkọ̀ pọ̀ ọmọ tó bínú. No bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n fẹ̀mí wọn di gbogbo ntí ọba bá anabi muhammad sallallahu alaihi wa sallam so bẹ́ẹ̀ yẹn bá ma kó nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wa sallam kò lè fẹ́ràn anabi jà wọn tọ́lọ̀ ni wọn bá gbé lọ òun làwọn sọ̀hábé ọlọ́run ló tó bẹ́ẹ̀ báwa náà bá wa fẹ́ bàbá fẹ́ fìfẹ́ anabi hàn ọ̀dà púpọ̀ káfi tẹ̀lé ìlànà tiwọn o a ẹ̀dá kun mọ mọ pa abubakar fẹ́ràn anabi púpọ̀ ẹ fún mi irú la abubakar fẹ́ràn anabi sallallahu alaihi wa sallam wàláì bẹ́yẹn bá ṣe dajì eléyìí hùn ní ta Abubakar ṣe ó ti tó kama ma wá wá àwọn nǹkan míì tó pé ní kò sákọọ́lẹ̀ fún pa Abubakar ṣe kò sí nínú àkọọ́lẹ̀ pé Umaru ṣe anabi sì láwo lè ṣe tó wọn sallallahu alayhi wa sallam anabi ní gbogbo bẹ́yẹn bá ti lóun fẹ́ràn òun tó tó múra sẹ́sìn tó tó ṣe wàhálà tó anabi ní kò ní tó kínni mudda ahadihim wala nasifa anabi ni bọ́ bá ṣe wàhálà débi odidi òkè òkè tá anabi wíjọ́ náà òkè kínní òkè Uhudu ọ̀gbẹ́ni ọba rí òkè Uhudu ọmọ pé ọ̀rọ̀ òkè sobi kọ́ lókè Uhudu àbí ayọ̀ sobi tó mélòó ní Uhudu yóò tó mẹ́wàá lóòótọ́ bá fa àti wí tí ọba jù bẹ́ẹ̀ lọ naam òkè ńláńlá lókè Uhudu gbogbo ẹni tó bá dé Madina yóò rí bẹ́ẹ̀ anabi ni bẹ́ẹ̀ yẹn bá wá kó gbogbo owó góòlù tó tó déédéé òkè òhudu yìí tọ́ na sójú ọ̀nà tọ́lọ́n tó ṣe kínní ọ̀nà sójú ọ̀nà tọ́lọ́n ó fi fáwọn èèyàn ló ń jẹ gbogbo ń tọ́ba wo ṣe anabi ni kò lè tó kínní múdù kan tí sọ abẹ́ kan fi ṣe sàrà ní ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́dà anabi ni wàlá nàṣìfà ọ̀rọ̀ múdù kan tiẹ̀ ní kọ́dà kò lè tó dajì múdù aṣọ eléyìí láti lè jẹ́ ká mọ̀ pé àwọn lọ́gá wa o wàláyé àwọn lọ́lọ́run ṣe lọ́gà wa abubakar siddiq umar bin al-khattab usman bin affan aliyu bin abi talib bin radiyallahu anhum àti gbogbo àwọn tó kù àfi ká wá wo ìkọ́sẹ̀ wọn káwa náà kọ́sẹ̀ rẹ̀ ìwọ̀n bá báwọn ti láwọn fẹ́ràn anabi máa jẹ́ pé ńtọ́ tọ̀nà nu làwọn ò fi ṣe nǹkan míì ẹ mẹ́jà wa náà ò ṣe nǹkan míì tí wọ́n bá ṣe kọ́lọ́n kó ṣe gbogbo wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam. nítafíyà lọ́bẹ̀ yẹn ni pé bilalu fẹ́ràn anabi dé bẹ́ẹ̀ ó tún fẹ́ wá fi nǹkan tọrọ fún anabi anabi ọ̀rá lọ́wọ́ ẹ o anabi ọ̀sẹ̀ kínní kọ̀ọ̀rá lọ́wọ́ pé a ah, irú kínní yìí lọ gbèrú ẹ fún anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ọwọ́ fún ọwọ́ mú abọ́ méjì ọlọ́ọ̀ta fi gba torí kóun bá a rí ntọ́ dáa fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́yì. faqala an-nabiyyu inda dhalik ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́ ń bí yìí. bilalu ti kó ẹjọ́ ó ti rò fún anabi sallallahu alaihi wa sallam a torí tiẹ̀ náà mo fi ṣe báyìí kọ́dà nǹkan báyìí mo lọ ṣe. ǹjẹ́ bí àwa náà bá rẹ nìkan tí ọlọ́ọ̀kọlù ọlọ́run torí pé káwọ́ ọba àyọnú sóhun. So pé àtòrí tí yín náà láti fi ṣe gbogbo wàhálà yìí bó làwọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí bí ọba lè pé a ò ṣe da ọ lálùbáríkà yọ yà dákẹ́ àmọ́ pé yọ wàá sọ fún pé n tó ọ̀dà ni ó kéré lónìí ẹ wá wo ní nàbì ṣe sallallahu alaihi wasallam anabi ọ wá pé a ah, a ah, ìtòrí tiwa náà ló sì fi lọ ṣe ntí ọ̀dà yìí tọ́ ọ̀dà a ah, a anabi ni hawa awa. awa nínú èdè Lárúbá tí wọ́n máa fi sọ pé a ntòsí yóò da anabi wíbẹ̀ fún kínní ó wíbẹ̀ fún Bilal sallallahu alayhi wa sallam kódà anabi ò tún jẹ́ ọmọ bẹ́ẹ̀ anabi ní àyínú rìbá Bilal ntọ́ dáwọ̀ yìí gan lójúlówó rìbá àyínú rìbá sọ ma pé kínní yóò ṣọ́ọ̀kì Bilal ẹni tá a torí rẹ̀ lọ́ọ́. ta nǹkan méjì fi gba ẹyọ kan àtúnwá dọ́dọ̀ bá anabi ti rí nu alayhi wa anabi kì í wo èèyàn ó bínú kọ́mọ fi kí àbọ̀yọ́lọ́hún ó bínú ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó wà láyé lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ń rò pé bínú ò nǹkan kan ní mú ọ̀pọ̀lọpọ̀ wí ò lè dúró wájú ọlọ́hún àmọ́ yóò wí lọ́jọ́ àwọn èèyàn kí wọ́n bá pọ́n lé àbí bákan wọn lọ alukur'an sọ ń bọ mi pé yastaghfuna mina nasi wala yastaghfuna mina Allah ọlọ́run ní gbogbo ẹni tí ń tijú èèyàn tí ò tijú ọlọ́run yastaghfuna mina nasi wala yastaghfuna mina Allah kọ́lọ́n kọ́ sọ wa ń bẹ ní kúkúrú anabuwa muhammad sallallahu alaihi wa sallam. tòun ti Bíbílálù ti ṣe tó yìí ńgbà tí ó ti rí pé ń tó ṣe ọba ìlànà tọlọ́hún mu a ànábì sọ fún o ànábì ní àyínú a bìlá ń tó ṣe gbogbo téèyàn ọba lè wà ti di nìkan sí kọ́dà a gbọ́dọ̀ wọn mọ̀ káwọn míì náà ní tìtorí pé kíni kẹlòmíì náà má tún ṣerú ẹ̀ mọ́ ní ọjọ́ mi yá èyí tó ṣe yìí akànlé wa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wí fún kò nídìí àwa jágbe máa bá máa bù mbẹ́ àmọ́ àgbọ̀dọ̀ dákẹ́ pé kọ́ wa dàrú máa wọn èèyàn lójú pé bọ́yá ń tó ṣe yìí dáa àbí àbí kọ̀ dàgá ìbáwọn náà dákẹ́ ńgbà tó tó ṣe fún wọn anabi ṣe bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam. Ah, alhamdulilayi kí n mú mithalu kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó sojú mi lọrin bíi ah, àwọn baba wa chief imam lọrin ọlọ́nkọ́ mọ́sá sàlékún dáadáa wọn èmi wà ń bẹ́ẹ̀ kò tí ì di oṣù kan àbọ̀ oṣù kan àbọ̀ sí nísìnyí lọ nílé àwọn baba wa grand card oríire wọ́n wá pé wọ́n ń ṣèyàwó fún ọmọ wọn wọ́n wá pé àfáà tí ó ké alukur'an karim pé kọ́ wá ké kur'ani kọ́dọ̀ ohun àwọn àgbàlagbà ńlọrin ni ó sì lò òkè bíi mẹ́ta àbí nǹkan ló lò báàfà yìí ti wá dé ti ń ké lọ ó débi ìgbà tí ó lo ohun ọ̀kan náà àwọn àfa àwọn bàbá wa nílùú yìí ọba sífìlà ó sífìlà ó wá sífìlà ń sọwọ́ ó tí gbogbo yẹn sì ń rí wàláhì làwọn bó ti parí kuraani rẹ̀ tán káwọn chiefi mọ̀ mọ́ tó sọ nǹkan mi wọn ni wọ́n pè wá lórí microphone náà wọ́n ti ń sọ ọ́ fìlà tó o sí wọn ó ti jẹ́ bàbá tó o sí fìlà nítorí pé ó lòun rẹ̀ yìí àbá bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ o torí náà wọn náà má ṣe bẹ́ẹ̀ mọ́ ní kò tí kò tó sùn méjì nísìn so mo kí fún àwọn ẹni ọlọ́run gbogbo kọ́dà bóyá pé ní àwọn náà ni wọ́n fẹ́ fi dùnnú bí wọ́n bá ti rí i pé a eléyìí ọ̀ bá a mu wọ́n ṣe kí ni ẹni wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú anabi sọ fún bilali pé àyìnú rìbá ntọ́ dánwò yìí ni kíni òun lójú lówó rìbá láàtà fàál má ṣe bẹ́ẹ̀ mọ́ o walakin idà aradta an tashtariya fabi'i tamra bibayin akhar bihi. ara ẹ̀kọ́ fikiru hadithi yìí gbogbo àwa tá a jẹ́ tó ó yẹ ká ṣàǹfààní ńláńlá níbi jumla yìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú wa nabi ni pé tá nabi bá ní ma jẹ nǹkan báyìí ma yọ wàá sọ ọ̀nà bòmíì tí ó jẹ fún anabi yìí kan sọ pọ̀n pé haramu lele haramu lele tí ó sì ní lànà halali kalẹ̀ fún wa mo gbọ́dọ̀ náà gbogbo gbàtà anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti ṣe nǹkan kan tí ó mu anabi ò ní tijú rẹ̀ ah, a eléyìí ọ̀dà àmọ́ anabi àtètè máa fún wọn ní kíni a máa fún wọn ní ọ̀nà míì tó dáa àpèjúwe kan ni anabi ti sọ fún Bilalu pé ntọ́ dáwọ̀ yìí o àyínú àrèbà ojúlówó rìbá ni kọ́dà kò ṣẹ̀ṣẹ̀ wá dúró kí Bilalu pé bóòlù wọn ọba ti wá ṣe anabi gan lọ́kọ́kọ́ sallallahu alaihi wasallam anabi ni idà arọ́ta tó bá tún fẹ́ serú ẹ̀ ń gbà mí tí o ní làbídùn tí o dá lé o sì fẹ́ fi pààrọ̀ pẹ̀lú èyí tó dáa anabi léyìí tó ṣe tó fi ní kọlu gba ọlọ́run lójú ọ̀nà rìbá fàbíì tamra ọ wàá lọ ta kínní ọ lọ ta làbídùn gbogbo iye tó bá tó gbogbo iye tí làbídùn abọ́ méjì rẹ̀ yẹn ọ lọ ṣe kínní ọlọ́ọ̀ta thumma ishtari bihi owó tó bá wá gbàǹbi làbídùn abọ́ méjì yìí kọ́ba wá sí làjì abọ́ lọ́ra ń bi làbídùn dáadáa kọ́ba àsabọ́ kan kọ́dà kọ́ba wá padà ra abọ́ mẹ́ta kò sí wàhálà ń bi yìí o bi'i tamra bi bay'in akhar thumma ishtari bihi anabuwa muhammadu sallallahu alaihi wa sallam lọ́kọ́ bilaalu bẹ́ẹ̀ pé bọ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ń gbà mí má fi làbídùn abọ́ méjì gba abọ́ kan àmọ́ ń tọ́ fẹ́ ṣe nínú ó ṣeé ṣe lọ́nà tí òfin ní kọlu gba ọlọ́run lójú ọ̀nà rìbá ọ̀nà wo la nẹ́bi kọ sallallahu alayhi wa sallam òun ni pé lọ́ọ́ ta làbídùn abọ́ méjì yìí ọgbowó rẹ̀ lápèjúwe nísìnyí ọdọjà èló ń abọ́ méjì yìí wọ́ọ̀sì wọn náà ah, làbídùn yìí ọ̀ ẹ́ ṣe gidi ọ̀dà ara ni ọkọ̀ kára ní hundred naira ó ṣe èlò ó ṣe two hundred naira wọ́n á gba two hundred naira ó wá lọ bí làbídùn borí ní mo fẹ́ ra làbídùn borí ní o ní two hundred naira wọ́n wá wọn fún ọ abọ́ kan ni kò tó abọ́ kan ni ó tó abọ́ mẹ́ta ni ó tó mẹ́rin ni ànábi ní bẹ́ẹ̀ yẹn bá ti ṣerú eléyìí ọbọ̀ nù tá à pè ní kíni ọbọ̀ nù rìbá báyìí la anabu muhammadu sallallahu alaihi wa sallam lọ kọ́ bilal gẹ́gẹ́ bí n ti mo wí àpèjúwe pọ̀ nípa apá anabuwa muhammad sallallahu alaihi wa sallam alimami ibn taymiya rahimahullah sheikh al-islam ibn taymiya òun ló ṣe ló ṣe sáròhù rẹ̀ bẹ́ẹ̀ wípé ọmọ ẹ̀dá ènìyàn innama wujida liya'mal innama wujida la liyatruk ọmọ èèyàn àdá ọmọ èèyàn bíi òkúta àbí bíi ntí ọ nǹkan bọrọ gidi tí ó lè kàn máa fi nǹkan lẹ̀ bẹ́ẹ̀ bá ti ń gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ àfi kẹ́ ẹ ṣe kí ni àfi kẹ́ ẹ fún léyìí ní ètí ọ̀rọ̀ po rẹ̀ eléyìí ṣe pàtàkì púpọ̀ gbogbo àwa tá a bá wà nípò pé wọ́n ń bi wá ń béèrè ọ̀sọ̀rọ̀ nìkáàhù ni ọ̀sọ̀rọ̀ tọ̀láàkù ni àwọn béèrè tó pọ̀ nù lónà ọ̀sọ̀rọ̀ òwò náà ni títà rírà ni alfa oní fatiwa gbọ́dọ̀ máa jẹ́ pé haram halal haram halal kó sì dùn bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ haramu wọn náà lọ́wọ́ bá wọn gbìyànjú pé àmọ́ n tẹ́ fẹ́ ṣe wọn ọ̀nà mí bẹ tẹ́ fi ṣe tọrọrun ẹ̀kọ́ yìí tá sallallahu alaihi wa sallam wa torí tí a eléyìí haramu ò sì fún wa lọ́nà bòmí ọmọ ẹ̀dẹ́ yẹn ò ní se kan èyí tó ní náà padà lọ ńgbà tó lànà àpèjúwe míì nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam bákan náà lọ́jọ́ kan ọ̀kan nù àwọn tá a lè pè níbi cousins fanabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ eh, ọmọ àbúrò rẹ̀ lára wọn ni alifadulu eh, bin al-abbas ń bẹ nù wọn jọ náà wọn wá bá àwọn méjì wá bá anabi sallallahu alaihi wa sallam ọ̀dọ́ làwọn méjèèjì kí ni wọ́n wá bá anabi fún wọn làwọn náà fẹ́ fẹ́yàwó àwọn ò sì lówó àwọn ti tó ẹni tí ó yẹ kó níyàwó àmọ́ àwọn ò ṣe kínni àwọn ò lówó wa nẹ́bí bó ti máa fún àwọn èèyàn ní zaka àwọn gbọ́ pé zaka kan dé ní àìpẹ́ yìí fún àwọn náà ń bẹ àwọn náà ní di owó aláìní làwọn sallallahu alayhi wa sallam kí ló lè ń bi bá anabi sì ti máa ṣe nu bí zaka bá dé gbogbo ẹni ọba nídìí rẹ̀ òun là nẹ́bi máa fún ànẹ́bi tọ́jú zaka sílé gbogbo ẹni tí wọ́n dájá kà fún tí wọ́n wá fẹ́ kan sílé ọba mu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé jáka wá fún báyà ìmáàmù àbá àfa pé ìwọ lọ́ọ́ mọ àwọn tó tọ́ ni bí wọn náà bá ń bẹnu ẹni tí ó tọ́ sí kọ́ láì ọgbẹ́nu wọn bá tí ìwà àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ jẹ àmọ́ wa kó jáka sílé débi ma wa ta lẹ́yìn ọdún kọjú anábùa Muhammad sallallahu alaihi wa sallam nípa báyìí àwọn méjèèjì wá bá anabi sallallahu alayhi wa sallam ibi tá à ń lọ ni pé bí nǹkan bá jẹ́ wọ̀ kẹ́ wá ṣe kínni ẹ sọ fún un pé wọ̀ ni àmọ́ ẹ sáré la ọ̀nà míì fún wa anabi wa muhammad sallallahu alayhi wá wo àwọn ọmọ méjèèjì yìí anabi ni sallallahu alayhi wa sallam ẹ má bẹ́ẹ̀ ti jẹ́ sí wọn wọn làwọn máa irú kílẹ̀ wá béèrè àwọn ah, nígbà táwọn ò rí ọ̀nà mi àwọn náà sì fẹ́ àwọn nídìí owó táwọn èèfẹ́ yàwó kí ni tá ànábì ń wíhun èèwọ̀ ni káwọn méjèèjì ọgbà sàká gbogbo ran ànábì èèwọ̀ ni kó jẹ sàká gbogbo ran gbẹ̀ntọ́ bá ní líǹkì kan nídìílé sànẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo bọ́lá ohun tí ma gbé tó rẹ̀ kalẹ̀ èyí táwọn wàá jókòó pé ẹ máa kó wa anabi tá à ń fọkọ rẹ̀ gbà gan ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ jẹ́ ìran rẹ̀ kan ò sì gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ ni kọ́dà ń bẹ àwọn badal athar pé anabi ń kọjá lọ pẹ̀lú ọ̀kan nù àwọn ọmọ ọmọ rẹ̀ bóyá hasan àbí hussein làbídùn zaka kan wá bọ́lẹ̀ bí wọ́n ti ń kó lọ ọmọ èké òun bá ọba mú làbídùn ojú ẹnu àfìgbà tí wọ́n fọwọ́ fún ní ọ̀nà fún pé kó ẹ̀jẹ̀ anabi ni wọ sallallahu alayhi wa sallam gbogbo ẹran anabi wọ ni kí wọn jẹ zaka òun là anabi fi ni ntẹ wa bá mi fún yìí wọ ni sẹmọ pé tọba yi pé báwọn ní ká anabi yìí pé ọdà bọ ẹ ma lọ torí pé ẹ ti mọ̀ pé ẹ ní ẹ bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹ ti mọ̀ náà nù bọ̀tà anabi mọ̀ lóòótọ́ pé wọ́n ní hájà wọ́n ní ìdí owó lóòótọ́. nínú àdìsí yìí wọn là nẹbi wa ni a ní fún yín zaka àmọ́ ẹ lọ fún wọn nínú fẹyìwù ẹ lọ fún wọn nínú kíni kíni tó yàtọ̀ fẹyìwù àti zaka ma afa allahu ẹ ma afa allahu ala rasuli ìtumọ̀ fẹyìwù ni pé báwọn mùsùlùmí bá lọ ojú ogun nǹkan ogun tí wọ́n bá kó oríṣi méjì ni èyí tó ṣe pé ní wọ́n jagun lẹ́yìn ìgbà tí wọ́n jà ní ọwọ́ tí wọ́n ràn àwọn tí wọ́n lọ bájà gbogbo tí wọ́n bá kó ní là ń pè ní kíni ganima ganima ní o ti ní bọ́lọ̀ ti ní kí wọ́n pín gbogbo ẹni ó lójú ogun ló ní ẹni ó gẹ̀sìn ó nípìn tiẹ̀ ẹni tí o pé lórí ẹsẹ̀ lòún rìn lọ ó nípìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀tẹ́lẹ̀ tọ́lọ́run rí sáàfù fún anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn kan òun lèyí tó ṣe pé ní ẹ̀ẹ̀dà ẹnìkan ọ̀gẹ́sìn wá ẹnìkan ọ̀yọ́dà fúnra ọlọ́run lọ́mọọmọ sẹ àwọn aráàlú náà rọ̀ fọlọ́wọn àtànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam irú bẹ́ẹ̀ gbogbo tí wọ́n bá rí ń bẹ́ẹ̀ là ń pè ní kíni là ń pè ní fẹ́ u ọlọ́run yọ̀ǹde eléyìí fún ànábì àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ sallallahu alayhi wa sallam àmọ́ ẹ̀mẹ́ ló fẹ́ wọ́ wa ọdọọdún sì ni zaka kẹfì mọ bọ́lọ̀ ti gbé tó rẹ̀ kalẹ̀ èyí tí ọmọ wa ń gbogbo gbà ọlọ́run la nẹ́bí ọ̀gbọ́dọ̀ débẹ̀ sallallahu alaihi wasallam kọ́dà àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọn gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni sadaka anabi gba sara sallallahu alaihi gbogbo ní wọn bá ti pè ní sara anabi jẹ gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ọlọ́run ò sì yọ̀ǹda fún wọn wọn máa jẹ sara so ntí a fi yà lọ bẹ̀ yẹn ni pé ọjọ́ ń tọ́ṣẹlẹ̀ ń bi hadithu bilali yìí gẹ́gẹ́ bí alimam ibn taymiya sheikhul islam ṣe wí bẹ́ẹ̀ bá ti ń sọ fáwọn èèyàn ọ́ da kẹ́ máa ṣàlàyé fáwọn èèyàn pé a ah, haramu lélẹ́yìí ọlọ́run ọ̀fẹ́ lé amẹ́ tètè máa sínà kínni ẹ máa sínà halali fún wa ara aṣẹ́ tí mufti gbọ́dọ̀ mọ̀ ni gbogbo ẹni tó bá wà ń pò fatiwa la wí o gbogbo ẹni tí wọ́n bá ń bí ń béèrè ní jẹ́ kínni ní jẹ́ mufti gbogbo ẹni tí wọn bá ti ń lè wá béèrè kódà e, ọjẹ àmírù ń léwe àwọn kan wá ń bí ọ ẹ dákun bùrọ̀dá kínní nkankan wọn náà gbọ́dọ̀ mọrú eléyìí èèyàn gbọ́dọ̀ jásán pé haram halal haram halal àà kò bá mu bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí àríkọ́ nù hadithu bi hadithu abi sa'id al-khudri bákan náà nù hadithi al bin al-abbas àtẹni tí wọ́n jọ wá dọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam ká padà sórí hadith abi sa'id al-khudri ajẹ́ pé kéèyàn ó fi igba méjì làbídùn kó fi gba igba kan kódà rìbá ni àbí tọ́yì ẹ wá rántí tí mo wí fún yín bẹ̀rẹ̀ góòlù kàràtì eighteen àti twenty two ṣé wọn dájú ra wọn lọ ẹ wọn dájú ra wọn lọ làbídùn burúkú àti làbídùn rọ̀díwù ṣé wọn dájú ra wọn lọ bọ̀ síbẹ̀síbẹ̀ náà anabi ní ìgbà méjì sí kan ṣé ń ti ń jẹ́ làbí dùnà èèwọ̀ ni tọba ma pọ fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ ta làbí dùn gbà méjì yìí owó tọba wa rí nbẹ ntọba wa rà nínú làbí dùn ru èyí tọba fẹ́ òní wa fi rà eléyìí ń ṣẹlẹ̀ púpọ̀ léyìí tí ojú mi tó dáadáa pẹ̀lú àwọn alálàájì wa àwọn alálàájà wa àtẹni tí ọlọ náà góòlù tí ń ti ń lò láti gba wọn ti sìn yàwó tọba tí wàá gbọ́ pé nìkan lọ maka pé wọ́n ní wọ́n máa gbàrọ góòlù ní maka ọwọn nu alálàájì tí èmu góòlù wa wọ́n bá lọ hajj pé bá ọba ti dọ̀hún sáti gbé fún wọn wọ́n wò wọ́n wà fún ọ ní wọ́n ó fún ọ ní omi hadith anabu muhammad sallallahu alaihi wa sallam yìí ó tako àmọ́ mo fẹ́ àṣọ yín pé àwọn alálàájì wa ni ọ̀ mọ̀ tí àwọn ará Mẹ́kà ará Mẹ̀dínà ń ṣe báwọn bá gbà lọ́wọ́ wọn wọ́n wàá gbé sórí kíni wọ́n gbé sórí scale wọ́n wà ní gíráàmù rẹ̀ yìí ó márùn lọ́wọ́n mẹ́fà lọ́wọ́n iye báyìí là sì ń ta gíráàmù kan lónìí báwọn ti máa ta góòlù ní ní Mẹ́kà àti Mẹ̀dínà nù iye góòlì ni iye gramu kan lónìí ni ó lè jẹ́ fifty riyals ńgbà mi ó lè di seventy ó lè di hundred ńjọ́ mi pẹ̀tọ̀ gramu rẹ̀ márùn ni a jẹ́ pé owó góòlù tó mú wá láti lé yìí kò ju kí ni lọ five hundred riyas, ọba yìí hundred kan ni gíráàmù kan àwọn wàá bá wo èyí tí ó ṣe déédéé owó ni àmọ́ lọ́dọ̀ tí wàá ń bí nǹkan wù ní pé àbọ̀ bá ti gbé fún wọn wọ́n kàn gbé góòlù míì fún ọ ní sẹ́mi pé ẹlòmíì ò ní gbọ́ ẹ kò gbédè yóò sì mọ̀ pé òun gbèké irú wọn ni bẹ́ẹ̀ wọn bá ń bá wọn lárúbá bá ń sọ̀rọ̀ lórí tv ọmọ wa sọ pé tí wọ́n wí nìkan gbọ́ tí wọ́n wí o. àmì ìtọ́kàn wa ń bì ní pé ìtì wọn ò fi ní torí pọ́pọ̀lọpọ̀ ṣètọ́ nílẹ̀ bọ́bá gbọ́ àdífì nísìnyí ọ̀wà pé kíni yóò tá ń ṣe lọ́dọọdún mọ́kà ni wọ́n ní ọ̀dà ọba ti mú góòlù dọ́hùn nísìnyí wọ́n kàn gbà wọ́n tún fọ́n góòlù míì ni kò rí bẹ́ẹ̀ o ìwọ lọ gbédè tó fi mọ kíni ń ṣẹlẹ̀ torí fatiwa ti wà ńlẹ̀ kọ́sẹ́ni ọgbọ́dọ̀ bẹ́yẹn bá dán wò nísọ góòlù mọ́kà wọ́n tì ní àmọ́ àwọn ọ̀wọ́n wọn náà gbìyànjú gbó ọlọ́run ó ṣe ájẹ́ rọrùn fún gbogbo wa wọn náà lọ wa mú lọ ó rí i pé àwọn ò ní kówó fún ọ wọn ò sì ní sáré gbé góòlì fún wọn gbé sórí kíni wọn gbé sórí skéèlì wọn sì tẹ kíni pé iye báyìí ni àmọ́ gbàtí wò kú gbọ́n tí wọ́n ń wí òun wà á lọ wò pé five hundred rẹ̀ àti rẹ̀ nínú góòlù tó di òní ọ̀ra dèdè eléyìí lójú tiwa yóò wá jọ pé wọ́n fi góòlù gba góòlù léyìí tó ṣe pé wọn ò ní jẹ́ déédéé torí góòlù five grams sí tiẹ̀ tó ti pẹ́ wọn tí owó tiẹ̀ jẹ́ gíráàmù kan hundredi èyí tí ó tuntun òun ò ní ma ní kíni kò ní ma ní hundredi òun lè ti di one fifty ìtumọ̀ rẹ̀ ní pé tí wọ́n gbé fún òun ní ju gíráàmù mẹ́ta àbí mẹ́ta àtààbọ̀ lọ bọ́ba yìí pé wọ́n kàn ságbà wọ́n gbé fún ọ ọ ti wọnú òfin rìbá yìí wọ ni wọ́n gba five grams sí goldi wọ́n gbé lólé ọ lọ́wọ́ wọ́n gbé three three grams bí three point five lé ọ lọ́wọ́ rìbá torí náà tá a bá sọ báyìí pọ̀lọpọ̀ ní tí kò yé yóò sì wá mọ fífẹ́ da ẹ̀sìn rú bí ẹni tí wọ́n kìlọ̀ fún pé àìsìn kù sínú ilé wọn ni ẹ má dáhùn lóhùn ebi inú ilé wọn sin ànábì sí ebi mọ́sálásí ta ló ní ẹ má sìn kù sí mọ́sálásí mọ́sálásí wọn sin ànábì sí wọn ò sin ànábì sí mọ́sálásí o sallallahu alayhi wa sallam ntí ọba yéèyàn kéèyàn ò béèrè àmọ́ ìtí ó dún yàn nílẹ̀ wa ń bì ní pé yóò tún máa wá fi da ẹ̀sìn rú ogójì ọdún ni táwa ti ń lọ Mẹ́kà bẹ́ẹ̀ bá dé Mẹ́dínà yóò rí gbé mọ́sálásí ni lànàbì sùn ah, ah. mọ́sẹ̀lọ́hùn tìrántí àdìsí ànábì pé mankadaba alayya mutaamida ànábì lẹ́ni ọba màmá parọ́ mọ́hùn faliyatabawa makadahu kó fún rẹ̀ magàtí ìjòkó nùnà kọ́lọ́n sọ wa ń bẹ́ẹ̀ ní kúkúrú ká ṣàlàyé yẹn náà wọn ò sin ànábì síbo wọn ò sin ànábì sí masalasi ibi tí wọ́n sin anabi wa muhammad sallallahu alaihi wa sallam sí òun níbi tí titan dé bá a sí gẹ́gẹ́ bí hadithi tí abibakiri gbà wá pé gbogbo àwọn anabi ọlọ́run ibi tọ́lọ́run bá fẹ́ wọn ó sùn ibẹ̀ náà ni titun dé bá wọn sí ní òjé wọn ó gbé anabi lọ cemetery tí wọ́n ń gbogbo òkú sí hadithu yìí la abubakiri kanjọ náà wọ́n ti fẹ́ máa gbé anabi lọ bàkẹ́ bí wọ́n ti lójú ayé anabi ibi tóun náà máa ní kí wọ́n gbé yàn lọ́nu kọ́dọ̀ ọmọ bíbí inú anabi tó kú gbogbo àwọn ọmọ anabi tó kú radiyallahu anhu àti fatima ni àti ibrahim gbogbo wọn níbo ni anabi sin wọn sí ìtẹ́ mùsùlùmí madina la anabi sin wọn sí àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam nígbà tá anabi wa kú tí wọ́n fẹ́ gbé náà lọ bọ ìtẹ́ abubakar wa ni a mo ti gbọ́ rí lẹ́nu anabi sallallahu alayhi wa sallam pé gbogbo anabi Ọlọ́run ibi tọlọ́run bá fẹ́ kí wọn ó sùn ibẹ̀ ni ẹ̀mí wọn bọ́ sí nbola anabi sì wà ọ òun ni yàrá ìyá wa Aisha radiyallahu ta'ala anha ibi wọn sì sin anabi sínú ṣe inú masalasi la Aisha ń gbé ẹ tọ Aisha ò gbé nu masalasi ilé anabi ọfẹ gbẹ ti gini ọfẹ gbẹ ti masalasi ni sallallahu alaihi ṣe wá mọ̀ pé gbogbo èèyàn tí ń wá mọ́sálásí láyà nabi sallallahu alaihi wasallam tá a bá fi wọ́n wọn àwọn tí ń wá mọ́sálásí lónìí ẹ rí i pé wọ́n kéré àbí ìtumọ̀ ẹ̀ ni pé mọ́sálásí wa ń gbòòrò àwọn èèyàn ń pọ̀ sí i àwọn èèyàn ń pọ̀ sí i bó láàṣẹ mọ̀ pé mọ́sálásí ń gbòòrò téèyàn bá dé Madina lónìí ọlọ́run ó ṣe rọrùn fún gbogbo ẹni tí ó ti lọ gbọ́n tó ti lọ náà ọlọ́run ó tún máa ṣe rọrùn kéèyàn béèrè pé mo wọn pè ní masjidu al masjidu al-ghamama kò ju ìrìn bíi lọ sí kò tó roundabout ń bẹ̀ yẹn ní sí masalasi anabi lónìí sallallahu alayhi wa sallam kò tiẹ̀ tó bẹ́ẹ̀ rárá ó súnmọ́ jù bẹ́ẹ̀ lọ bọ̀tí tí mo fẹ́ ké káfi gbọ́ àrùn yìí ni pé ẹgbẹ́ bo ni masjidu al-ghamama yìí láyé anabi òun lẹ́yìn ìlú tí wọ́n ti máa lọ kí ẹ̀yìn ìlú tí wọ́n ti máa lọ sí kíni wọ́n ti máa lọ kí ẹyídì nísìnyí ibi tí masalasi extend dé ibi tí masalasi anabi sọ̀rọ̀ sálàmù fẹ̀ dé lónìí àti bí masalasi gàmáàmà wà kò ju kéèyàn ó fo títì yìí bọ́ sí ojú kejì títì yìí lọ lónìí ibẹ̀ wọn ni wọ́n máa lọ lẹ́yìn ìlú láyé anabi sọ̀rọ̀ pé ẹ kó nù ìlú ní wọ́n bá fẹ́ kírun òjò àbí wọ́n fẹ́ kírun ẹyídì ìtumọ̀ ẹ̀ ni pé túláàsì èèyàn ń pọ̀ sí i mọ́sálásí ọmọ ṣèkínni yóò máa fẹ̀ sí náà ni túláàsì mọ́sálásí wa ń fẹ́ bí mọ́sálásí ọba wa fẹ́ orígun mélòó mọ́sálásí ní mẹ́rin mọ́sálásí anabi wa ń fẹ́ wọ́n ń fẹ́ sí ẹ̀gbẹ́ yìí wọ́n ń fẹ́ sí ẹ̀yìn kọ́dà láìpẹ́ wọ́n padà fẹ́ síwájú náà wọ́n wá ń pẹ́ ibi tí sàárẹ̀ anabi wà kalẹ̀ sallallahu alayhi wa sallam ní tó tó ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún hijira masalasi wa dàbí ìgbà tó pé ní nfi sí ẹ̀gbẹ́ kan sáfù kan wàá gùn lọ gbọ̀nà lẹ́gbẹ̀ẹ́ bíi ti ń jẹ́ pé ẹ̀gbẹ́ àlàáfíà ìmáàmù ẹ̀gbẹ́ ẹbẹ̀ nílé ìyá ńlá wa Aisha wa torí pé wọn ò fẹ́ kí masalasi ọ̀fẹ́ kọ́ máa fi dàpọ̀ mọ́ sàárẹ̀ anabu Muhammad sallallahu alaihi wa sallam abubakar fi ilẹ̀ bẹ́ẹ̀ tó fi lọ bọ́lọ̀ kò fẹ́ masalasi dọ́nà bẹ́ẹ̀ umaru lò bẹ́ẹ̀ usmanu lò bẹ́ẹ̀ aliyu lò bẹ́ẹ̀ kódà àwọn tó tún délẹ̀ yìí wọn nínú àwọn khulafawu al-ahdil umawi titititi ofidaye alwalid ibn abdulmalik eléyìí ti súnmọ́ gọ́n ọdún nínú hijira anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun lọ wá rò ó pé a kò gbọ́dọ̀ máa lọ báyìí masalasi gbọ́dọ̀ fẹ̀ sí. Si ẹ̀gbẹ́ bíi náà àmọ́ ń tàá ṣe ni pé a mọ odi ńláńlá táwọn èèyàn ó fi mọ̀ pé a eléyìí ò sí lára kínni kò sí lára mọ́sálásí òun ni téèyàn bá dó mọ́sálásí anabi sọ̀rọ̀ sọ́làm irin tí èèyàn ń wò tẹ́lómi ó rò pé sàárè lòún rí ó kù fẹ́ǹsì mẹ́ta àbí méjì síbi tí sàárè anabi wa sallallahu alayhi wa sallam eléyìí ni ó kílíà gbogbo tẹ́lómi bá ń sọ wọn ò sin tani wọn ò sin anabi sínú mọ́sálásí o sallallahu alayhi wa sallam ntaafi yàlọ bẹyẹn ni pé ọ̀rọ̀ góòlì táwọn alálàájì máa mú lọ bí ọba yé ẹni tí ń mú lọ kásálàyé rẹ̀ kọ́mọ́ àdàbí gbà tó yẹ pé rìbá gan-an ni wọ́n ń ṣe mọ́kà náà àà bí ọba yé èèyàn ní kéèyàn ó béèrè n ti ń ṣẹlẹ̀ ní mo ṣàlàyé fún yín o n tójú mi sì tó ni alihamudulilayi. béèyàn bá fẹ́ gba góòlì kò ní wo pé quality kan jù kan lọ iye gíráàmù góòlì náà lọ́gbọ̀rọ̀ fi gba kínní gbígba góòlì bákan náà ni tamuru àti gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá nàbì dá kọ kí làwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá nàbì dá kọ sallallahu alayhi wa sallam al-dhahabu wal-fidda wal-burru wal àwọn nǹkan mẹ́fà tá nàbì pè ní ribawiyat àwọn nǹkan rìbá àti wàá sọ fúnra wa ń jẹ ìjọ pé àtàwọn tó bá ṣe kínni aha àtàwọn tó bá jọ kí lọ́jọ́ góòlù àti sílífà lónìí ní nàìjíríà òun ní náírà àti kọ́bọ̀ torówó táwọn ná ní ìgbà yẹn nù bẹ́ẹ̀ yẹn bá délu mi náà bàbá ní sẹ́fà lòun ná sẹ́fà àtìyín náà ló dó ń ló dó ń góòlù àti sílífà ayé anabu muhammadu sallallahu alaihi wa sallam hadith wàlẹ́ kejì an abil minhal. قال سألت البراء بن عازب وزيد بن أرقم رضي الله عنهما عن الصرف فكل واحد منهما يقول هذا خير مني وكلاهما يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الورق عن بيع الذهب بالورق ورق بالورق دينا ورق بيبانو ورق فضة بالورق dayina hadithu wẹlẹ́kejì lónìí tí abulmunhali gbà wá látọ̀dọ̀ abulmunhali látọ̀dọ̀ albara bin azib wa zayd bin arqam radiyallahu anhum abulmunhali ni mọlọ bá albara bin azib nínú àwọn hadi nínú àwọn sahabi anabuwa muhammad sallallahu alaihi wa sallam bákan náà nínú sahabi anabi ni zaydu ibn arqam radiyallahu anhuma. abil minhali ni tí mo lọ bá àwọn méjèèjì sí ni pé ani sọrùfì ani asọrùfì kila la pè kí la ni wọn ń pè ń sọrùfù ìfi owó gba owó bíi góòlì sí góòlì náírà sí náírà dọ́là si dọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí náírà sí sèfà àbí sèfà sí rìálì gbogbo èyí là ń pè ní kíni sọrùfù òun lọ jọ kíni lónìí be read the change. Uh -huh Ah, fakulu wáhidi minhuma yakul abul minhali ni ọ̀kọ̀ọ̀kan nù àwọn méjèèjì ń gbà mọ́ lọ bá wọn kí ni wọ́n ń wí allahu akbar hada khayrum minni oníbòun bá dọ́dọ̀ albara bin azibi yóò taari òun sí zayidu bin arkom ya ọmọ kéwù jùmí lọ́lọ́ba olóore jùmí lọ́lọ́ba ọmọ ntọ́ bimi jùmí lọ́lọ́ba òun náà bá gbà bẹ́ẹ̀ lóòótọ́ bóun bá tún dọ́dọ̀ Zaid ibn Arqam náà òun náà bá tún ní hadha khairun ó rí bàrà wù ní àlọ́ bá ọmọ kéwù jù mí lọ o ọgbàgbọ́ yìí jù mí lọ o ẹ wo báwọn sọ̀hábẹ́ ti rí àṣebíyàn bá fìyàn lẹ̀ tí wọ́n wá kọ́rọ́ ẹ̀sìn bọ́ wọ́n yọ̀rọ̀ lọ́rùn rẹ̀ yìí wàláì báwọn ti rí nu báwọn ti rí ọ̀rọ̀ fatiwa yá dákun má ẹrù mi o tọ́wọ́ adálìkìyàmọ̀ tọ́wọ́ anabi ti wí wọ́n sì ti gbọ́ anabi lẹ́ni wọ́n bá ṣe fatiwa rán dandan fún tóńtọ̀ ń wá lọ lóru fatiwa bẹ́ẹ̀ tí fi ń sẹ́ lọ́hùn òun ọ̀sẹ́ o fa ithmuhu alaladi aftahu anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá rí ń bi ẹ̀sìn kẹsìn tí ń sìn pẹ̀lú fatiwa kí fatiwa hùn lọ́rùn ẹ ní o ṣe fatiwa hùn ọmọ kọ gbogbo ẹ̀ sí ẹ̀yìn lè yẹn wá jókòó kí ẹ má gbé gbogbo ẹ̀ wá àwọn rí i pé sọlọ ń yọ mí kó ń bi yéwọn <laughs> dákun máa lọ máa lọ lọ má dìkun ẹrù mi tí e bá ṣe pé fatiwa bá ta ayé nàtà àléyìn pé a lọ́bù mí màá mà pé iná ilẹ̀ màá tí wọ́n ríra wọn ń po bẹ́ẹ̀ ìgbà bóun bá tún ni wọ́n lọ́bù mí bóyá ẹni tí ó wúwi kúwi fún wọn ni wọ́n lọ bá ìgbà wọn ni wọ́n tó máa ṣe fatiwa àpẹẹrẹ rẹ̀ la rí bí hadithu yìí bàrà òun pé kí zayidu dáa jù ú lọ zayidu náà ń barahu dájọ ń lọ látàrí pé yatadafa'una al-fatwa àwọn máa ti fatwa síra wọn ni o torí pé kíni alimufti gbogbo ẹni tí bá ń ṣe fatiwa gẹ́gẹ́ bí alimam ibn al-qayyim ṣe wí bó ló pe ẹni tí bá ń ṣe fatiwa ó ní kalmuwaqqi'i ar-rabbil alamin ó dàbí ẹni tí ń sáìn ló kọ́ lọ́n òun ló fi pe tírà rẹ̀ ní i'lamul muwaqqi'in arọ́bìlà alamin tíra tó da púpọ̀ ni tí o gbọ́ ọmọ kí o yẹ kó ní I'lam al-muwaqqi'ina arọ́bìlà alamin eléyìí ni tó ń fẹ́ fi mọ àwọn tí ń sáyìn arọ́bìlà alamin ló kọ́ ba gbogbo àgbáńlá yé gbogbo bá ń pè ọlọ́run wí báyìí Ibn Qayyim níbi gbà tó ń tó mú gègé tó ń sáyìn ni tọ ẹni téèyàn bá sáyìn ló kọ kò ní padà yẹ̀ wò pé sẹ́mi mo ní ọ̀sá ilé kọ́dà láyé gan kẹ́yìn ogbó òṣìṣẹ́ kan pé máa bá ń sáyìn bọ́bá di parí oṣù yóò ní kó gbogbo ntọ́ ọ̀sá wa sẹ́mi mo rán lélẹ́yìí bó ti rí gan nu ọlọ́run ó bí yẹn o àmẹ́yìí tí inú tí ká wá dẹ́rù bá àwọn èèyàn ọlọ́run anabu muhammed sallallahu alayhi wa sallam ó ní ẹni tí wọ́n bá wá bí nfa tí wá tó sì wà nípò bẹ́ẹ̀ tọjẹ kini tọjọ ní mímọ̀ tí o fi ọgbọ́n nú àtòye àbí àwa náà ń gbọ́ wá sí i tí e ṣe pé yìí ní fi ń ṣe fatiwa anabilẹni ọba wa ń pò bẹ́ẹ̀ tọjẹ mujtahidu kódà bọba sí fatiwa ṣe yóò ní ládàkà kódà bọba ṣe kini bọba sí fatiwa ṣe amẹni tó yẹ pé ní kò sí ń pò bẹ́ẹ̀ kò mọ kéwú kò sí ké kò sí wà ń pò ẹni tó lè máa ṣe fatiwa kọ́dà bọ́ bá wí tọ́ bá a mú yóò jìyà ẹlòmíràn àgbẹ̀ ah kọ́dà bí mi náà ṣe ronú o <laughs> bó o lo ooro kíni níbi ọ̀rọ̀ ọlọ́run tọ́rẹ́ ẹlòmíràn o ti ṣe fatiwa tán gbà wọn ní gbogbo ìlànà ẹlòmíràn fi fóònù dààmú yàn o ti ṣe fatiwa tán o bẹ́ẹ̀ bá a da lọ ah wàlláhì kọ́dà mọ̀ ṣe wí fún ọ náà nù bó o ṣe wí kíni kọ́dà bẹ́ẹ̀ yẹn bá wí tọ́ bá a mú. ṣé àìmọ̀kan ló fi wí ọ̀dẹ́sẹ̀ nípa báyìí ẹja amantí abama wí ń pọ̀rọ̀ ọlọ́run o kọ́lọ́n kó ṣe gbogbo wa so bara bin azib àti zayd bin arqam bí wọ́n ti ti fatiwa síra wọn nù. wakila ahuma yakul abul minhali wa jẹ́ agbọ́ yé pé ńgbà tí wọ́n ti hun síra wọn tán òun padà wá ní òun ọlọ́ọ̀bùnmí mọ́ wí gbọ́n náà níbi ọgbọ́ ti bara awùtán ó tún lọ ọgbọ́ ti kíni. ọlọ́rọ̀ àwọn méjèèjì ò sì yàtọ̀ kí lè wá ń ti síra yín sí wọn ò fẹ́ ọ̀ràn ni tọ ètè mi gan di ó tó mi kọ́sí wọn bá gbé ọ̀rọ̀ ẹ wá ṣe wá sí tí wọn ò pè ọ́ wọ́n yọ ọrùn kó lọ́rùn rẹ wọ́n yọ ọ ẹrù kó lọ́rùn rẹ ni o ọmọ bọ́yá ń bi wá sí wọn ló ti wí tí ó kó bọ̀ tẹlomi ọmọ wa jà pé ẹsẹ gà wa àwọn kìnìún lè ń pè gbogbo gbà kò rí bẹ́ẹ̀ láyé àwọn sọ̀hábì ànábì o sallallahu alayhi wa sallam nípa báyìí ó ní nǹkan kan náà làwọn méjèèjì padà wá wí kí làwọn méjèèjì wí naha rasulillahi sallallahu alayhi wa sallam an bay'i dhahabi bil wariki dayna ọlọ́yin òjíṣẹ́ ọlọ́run kọ kéèyàn ó fi góòlù kó fi ta kínni kó fi ta fi gbọ́ dayna ní kínni ní gbèsè ìtumọ̀ daynu mọ̀rọ̀pá ti sọ ń bì í ntí sẹ̀rí à ń pè ní dẹ́nu ní kíni gbogbo ọjà tó o bá ti rà tó o sanwó kìí ṣe pé gbèsè ni pé mo yáwó nìkan bẹ́ẹ̀yàn bá lọ rajà nísìnyí tó ní ya kíní ẹ sáré fún un ní ẹfọ́n mọ́ ní búrẹ́dì kan bẹ́ẹ̀ dẹ́nu nù tó bá ń gbọ́ tí wọ́n ń pè ànábìlẹ̀ ni ó ní dẹ́nu lọ́rùn òun ní kírun sí la dẹ́nu tiẹ̀ ń ná gbogbo ntí èèyàn ọba ti lè fi owó rẹ̀ lélẹ̀ kìí ṣe dandan pé ó yá owó dẹ́yìn náà ni pé ńgbà wọn kó góòlì kalẹ̀ ẹni wọn wá gba sílvà lọ́la àbó ní sílvà ló kó tiẹ̀ kalẹ̀ oní góòlì ló di eléyìí wọn náà là ń pè ní kíni dayina anabi kọ ntoma ntọwa nu hadithu uh, hadithu umar bin al-khattab hadithu abi sa'id al-khudri pé kíni ha an wa ha an ọjà ní owó ni nínú láwùjọ mi yadan bi yadin ọ̀nàwọ́sí kóhun náà ọ̀nàwọ́sí ọ ní kúkúrú hadith abilminhali yìí ń túmọ̀ ń ta àti kà síwájú náà pé bẹ́ẹ̀ ọba ta góòlì pẹ̀lú góòlì méjèèjì gbọ́dọ̀ sí kínní ọgbọ́dọ̀ wà ńlẹ̀ bẹ́ẹ̀ ọba ta fẹ́gbọ́ àti fẹ́gbọ́ ọgbọ́dọ̀ wà ńlẹ̀ ẹ̀hẹ́ èyí tí ó kún bí yìí tí ó sínú àwọn hadith tó ṣáájú òun pé bẹ́ẹ̀ ọba fẹ́ ta góòlì tó fẹ́ fi gba sílvà ńkọ́ hmm? ìdájọ́ kan náà ni èyí tí ń bẹ nu hadith tẹ́lẹ̀ ni pé azahabu bizahabi walfiddatu bilfidda lónìí tó jẹ́ kí alimami makidisi mú hadith yìí wá nù òun wí nǹkan míì tá a ti rí kọ́ nù hadith tó ṣáájú ó ní azahabu bilwariki ay azahabu bilfidda ìyẹn ni pé èèyàn gbọ́dọ̀ fi góòlù gba sílvà kí sílvà ọmọ sí ń lẹ àbí kí góòlù ọmọ sí ń lẹ nígbà tá a ti ní kí lọ́jọ́ lóde òní àṣeyàn gbọ́dọ̀ kó owó ẹyọ owó sílé fẹ́ẹ́ fi pààrọ̀ kínni owó pépà kọ́ wa ní ọ̀la ní tó ń ṣẹ̀ṣẹ̀ gba báńkì lọ́la ní a kò bá mu bẹ́ẹ̀ yadan biyadin hadithu kẹta lónìí òun náà ní akhiru hadithu bábí riba. آه، أن أبي بكرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الفضة بالفضة والذهب بالذهب إلا سواء بسواء وأمرنا أن نشتري الفضة بالذهب كيف شئنا ونشتري الذهب بالفضة كيف شئنا قال فسأله رجل فقال يدا بيد قال هكذا سمعت حديث أبي بكرة abubakara ọyàtọ̀ fún abubakari rọ́bìyàlláhu anhuma sọ̀hábì anabi làwọn méjèèjì o abubakar siddiq òun lọ ga gbogbo sọ̀hábì anabi kódò òun lọ ga gbogbo mùsùlùmí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bọ́lọ́wọ́n àtànabi ti tóónù nínú àlùmọ́ anabi o lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam abubakar ló tún kàn àmọ́ yàtọ̀ fún abu abubakara. Abu àti kíní kejì àti kíní àti kejì wọn abubakar ló kọ tí ń jẹ lọ́tọ̀ abubakar náà ló kọ tí ń jẹ ní ọ̀tọ̀ kúníyà lélẹyìí nínú àṣà Lárúbáwá ni kí wọn máa pè yẹn ní baba lamẹyìn kódò ó lè má ti bímọ tí wọn sì máa ṣe kíni wọn máa ké baba gẹ́gẹ́ bí hadithu ya aba umair ma fa'ala an tani abu umair àbúrò anasi kékeré ọmọ eke ni anasi náà lọ́dọ̀ anabi sọlá sọlá kátún wá pé àbúrò rẹ̀ lànàbí wá ń pè ní abu umair ni pé bí wọn bá fẹ́ láti kéke ó lè mú kú ní àtọ́bá wù pé wọ́n máa pè wọn ká máa wá pé àyèsè ti bímọ ní àhà àmọ́ tó bá yẹ kọ́ ọmọ lèyàn fẹ́ wọ́n máa fi pè wọn ìlànà anabi ni pé àkọ́bí rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa fi pè wọn ẹni ọba jágbà nù àwọn ọmọ lọkùnrin ni wọ́n máa fi ṣe kíni ẹni ọba ní kú ní àtòwọn o nínú àwọn ọmọ òun ni ẹ máa fi pè òun ọgbọ́dọ̀ wàá mú èyí tó ṣe kíni èyí tó dàgbà jù. Ah, abubakar ok mo ní abubakar ló kílò kọ abubakar as-siddiq ẹn abdullahi abdullahi ló kọ abubakar as-siddiq eh? wàá jẹ́ pé gbẹ̀ntì ń bá ń jẹ́ abubakar náà lè máa jẹ́ abdullahi èjò máa jẹ́ garuba kọ́ máa jẹ́ abdullahi náà gbogbo ẹni tí bá sì ń jẹ́ abubakar abubakar náà ló kọ ó kọ tiẹ̀ ní kíni nufẹ́yì nufẹ́yì radiyallahu ta'ala anhuma kọ́lọ́nkọ́ yọnu sí àwọn méjèèjì abubakar ló gba hadithi wa oninaha rasulillahi sallallahu alayhi wa sallam anilfiddati bilfidda ó anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọkọ kéèyàn fi fàdákà gba fàdákà kó fi silva silva wà záhàbí bẹ záhàbí kó fi góòlù gba góòlù ilà sàwá án bí sàwá àfi kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe déédéé mọ̀rọ̀pá àti sàlàyé tọ́pọ̀ lórí yẹn wa amarana ibi tó kun ni wa amarana anashtariyal fiddata bẹ záhàbí kéyìfà ṣìnà àmà nàbí ọyọ̀ǹda fún wa alámúruhùnà bìmánà ìdìn ọyọ̀ǹda fún wa pé bá fẹ́ fi záhàbù ta fidda tá a fẹ́ fi fàdákà ta góòlù kayfa shi'na bọ́ba ti wù wá ní ká máa ta bọ́ba ti ṣe kínní bọ́ba ti wù wá ní ká máa ta wa nashtariya dhahaba wal fidda ọba ìṣe pé fidda náà dhahabu la fẹ́ fi gba fidda ni àbí fidda la fẹ́ fi gba dhahabu ni kayfa shi'na bàbá ti wà bàbá bakara ti wí nù. qala fasa'alahu rajulun fasa'alahu ọ̀kan náà àwọn tí wọ́n ń gbọ́ngbà tá abubakar ń sọ hadithi yìí ọwọ́ àbí abubakar pé yadan bi yadin yadan bi yadin ṣé tí àti góòlù àti sílfọ̀ wà nílẹ̀ lọ́wọ́ sọ́wọ́ mo rò pé nìyí ti gbọ́ hadithu yadan bi yadin rí fakọ́ọ̀là abubakar ni hakada sami'tu a èyí tẹ̀ mí gbọ́ mo wí fún ọ hakada sami'tu ẹ wo àmánà lọ́dọ̀ àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àkàdá sẹ̀mẹ̀ bẹ́ẹ̀ mi ti gbọ́ ni mo wí fún ọ àmọ́ alihamudulilayi bí arákùnrin yìí ti béèrè bẹ́ẹ̀ gan lórí torí pé hadithu Ubada bin Samit radiyallahu anhu nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam Ubada bin Samit gbaru hadithi yìí wá tóun wí lẹ́kùnrẹ́rẹ́ ó ju bí tí Abubakar gbàdé lọ àǹfààní pé àwọn sọ̀hábẹ́ pọ̀ lẹ́gbẹ̀ẹ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ò ní parọ́dé bubakar ní ah, èmi ò gbọ́ yìí èmi ò ségini èmi ò gbọ́ èyí ń hakadha sami'tu pèmí ti gbọ́ ní mo wí fún ọ. Ubada bin Samit nù hadithi tiẹ̀ Ubada fi yé wa pé anabiwa muhammad sallallahu alaihi ní naha rasulillahi sallallahu alaihi wa sallam. عن الذهب بالذهب والفضة بالفضة والتمر بالتمر والملح بالملح والبر بالبر والشعير بالشعير قال النبي وافقكم وإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيد بحديث تتانو عبادة ابن as-Samit radiyallahu anhu ẹlòmíì lè máa wá wọ́ndà pé èsì tí al-Maqdisi òkú fẹ̀ kan gbé hadithu ti Ubada síbẹ̀ ńgbẹ́ pòun ní ọkùnrẹ́rẹ́ yìí tá a mọ èsì rẹ̀ ẹ́ aha alimami al tíra rẹ̀ yìí ó ní fàdíìsì kan síbẹ̀ àfàdíìsì tá a ṣe tá a bá nínú bukhari tá a sì tún bá nínú muslim bọ́ba kẹ́nu bukhari nìkan ló wà ẹ̀ nírí yàn bọ́ba kẹ́nu muslim nìkan ló wà ẹ̀ nírí ń bì bí máa ń bẹnu abu dawuda àbí tirmidhi kò pé wọn lẹ́sẹ̀ ńlẹ̀ o àmọ́ má jẹ̀mú tiẹ̀ tó fi kó tírà yìí jọ ni ẹnu àdìsí tẹ́mi fẹ́ kó jọ ni pé kí ni mattafaqun ìdí ẹnu tá ẹ fi rí hadithu Ubadah ibn Samit wa huwa hadithun sahih wa sahih hadithu Ubadah bin Samit yìí ló jẹ́ kí agbọ̀ntì afẹ́ gbọ́yé nù hadith Abi Bakra yìí idha ikhtalafat hadhihi al-asnaf táwọn nǹkan wọ̀nyí bá ti yàtọ̀ síra wọn azahabu bizahabi sẹ́rí pé wọn ò yàtọ̀ góòlù sí góòlù àti màdájọ́ tiẹ̀ kí ni dájọ́ sawa an sawa yadan biyadin kọ́dà nù àdìsí ọ̀bàdà ọ̀tún fi kún pé mẹ́sìlán bẹ mẹ́sìlán ìdájọ́ yẹn ti yé wọ́n báyìí pé zahabu la fẹ́ fi gba zahabu náírà lọ fẹ́ fi gba náírà wọ́n gbọ́dọ̀ jẹ́ déédéé méjèèjì sì gbọ́dọ̀ wà ńlẹ̀ ńgbẹ́ ẹ̀ ti ń ta tẹ̀ ẹ̀ ti ń rà á. wa idha ikhtalafat hadhihi al tí wọ́n bá wá yàtọ̀ ńkọ́ ìyàtọ̀ yìí wá ní ó lè méjì àbí mẹ́ta lápèjúwe azahabu belfedo ọyàtọ̀ àbí ọyàtọ̀ náírà àti kíni sefa ríálì àti náírà wọ́n yàtọ̀ àbí wọ́n yàtọ̀ ìdàkítàlẹ̀fàt àdìlẹ̀ àsìnàtọ́yì náírà àti tamuru èèyàn fẹ́ fi náírà ó fẹ́ fi ra kíni ó fẹ́ fi ra làbídùn ìdàkítàlẹ̀fàt al-asnaf tọ́yì èèyàn fẹ́ fi làbídùn ó fẹ́ fi ra ṣàìrù àbíborù bíi jéró àbágbàdo àbọ́ká bàbà ó fẹ́ fi támúrù ra ọkà bàbà wọ́n yàtọ̀ àbí wọn yàtọ̀ wọn yàtọ̀ àmọ́ yàtọ̀ wọn yìí náà tún yàtọ̀ ìyàtọ̀ tọkọ̀ kan yìí yàtọ̀ náà tún ṣe kínni ó yàtọ̀ lọ́nà tí ó fi yé ni pé al-amwalu ribawiya bẹ́yìn al-amwali ar-ribawiya àwọn owó tá à ń pè ní owó tí rìbá wọ̀ ọ̀nà tá a fi lè tà wọ́n tá a fi lè rà wọ́n ó sọ́nà mẹ́rin ó sọ́nà mélòó ó sọ́nà kí làwọn al ribawiya ká máa rántí al-dhahabu àti burru sha'iru tamuru milhu àti ntọ́ba ṣe kínni ntọ́ba jọ wọn nínú ntí à ń jẹ àti ntí àwọn ẹ̀wọ̀n àwọn ń jẹnu nínú gold àti silver ní ntá ń ṣe kínni ntá ń ná ní owó. àkọ́kọ́ ọ̀nà tá a máa fi ń ta àlàmúhàlì rìbáwíyà ni pé anyubáàù jínsún bí jínsìhì ká ta irú kan náà ká fi gba irú kan náà lápèjúwe bí kínni dhahabu bi dhahabi naira bi naira dolar bi dolar irú kankan náà ni méjèèjì kí ni dájú eléyìí yadan bi yadin sawaan bi sawa ìdájọ́ méjì ni wọn ò gbọ́dọ̀ jura wọn lọ wọn méjèèjì sì gbọ́dọ̀ ṣe kínní wọn gbọ́dọ̀ lọ padà wọ gbọ́dọ̀ sí ń bẹ wọn ń pè ní market lójú ẹsẹ̀ ni kò gbọdọ̀ sí pé irú èyí tí wọ́n ń dánwò ní ọ̀pọ̀lọpọ̀ stock exchange kankan nísìnyí ntí ọba fẹ́ jẹ́ pé a fẹ́ fowó gbowó ó gbọ́dọ̀ jẹ́ kí ni lójú ẹsẹ̀ tọyì ọ̀nà kan nínú ọ̀nà mẹ́rin ọ̀nà ẹlẹ́ẹ̀kejì an aljinsu bighayrihi mimma yattafiqu ma'ahu anyubaacu ribawiyun bighayrihi mimma yattafiqu ma'ahu fil illa ká ta owó rìbá kan ká fi gba ìran owó rìbá míì wọ́n yàtọ̀ wọn ẹsẹ̀ rú kan náà àmọ́ di tí rìbá fi wọ àwọn méjèèjì yìí ìdí kan náà ni lápèjúwe ta ni wọ́n máa pèjúwe yẹn wa bíi zahabu wa fidda azahabu góòlù àti sílvà wọ́n yàtọ̀ àbí wọ́n jọra wọn wọ́n yàtọ̀ àmọ́ wọ́n tó papọ̀ lọ́nà bòmí kí ni wọ́n pa wọ́n pọ̀ àlẹ́ ìlà ìdí tí góòlù fi ní rìbá nú ni pé kí ni owó níná ni ìdí tí sílvà fi ní rìbá nú ni pé kí ni owó níná ni tòun ti pé wọ́n yàtọ̀ ló kọ́ wọ́n padà pàdé níbi kí ni níbi ìlà ìdí tí wọ́n fi di owó rìbá ọ̀nà kejì nu bákan náà ni jèrò àbọ́ka Baba, èèyàn fi ra kínni làbídùn sẹ́mi kí wọ́n yàtọ̀ ló kọ́ àmọ́ wọ́n pàdé níbi pé kínni ìlà kan náà ni ìdí kan náà lọ sọ àwọn méjèèjì di owó riba, ọ̀nà kejì nìyẹn irú eléyìí tá a bá fẹ́ ta májẹ̀mú kan péré la nídìí mbẹ́ òun ni hadith yìí idha ikhtalafat hadhihi asnaf fàbíìrù kayfa shi'tum idha kana yadan biyadayn ìyẹn ni pé wọ́n tó fẹ́ fi owó góòlì tó fẹ́ fi ra sílvà àbọ̀ fẹ́ fi náírà ó fẹ́ fi ra dọ́là àbọ̀ fẹ́ fi náírà ó fẹ́ fi ra sẹ́fà kìí ṣe pé wọn ó ṣe déédé o ṣẹ̀rí òwí bẹ́ẹ̀ o kéèyàn wá pé ní náírà kan náà ni ẹ fi ta dọ́là kan ní ti ṣẹ̀rí àwínú ìwọ o ṣẹ̀rí òwí yìí o ìtísẹ̀rí àwí ń bẹ̀rùn nìkan ni pé yadan bí yadan bọ́bá yìí pé lápèjúwe lónìí bíi one hundred and fifty àbí one hundred and sixty naira ní dọ́là ẹyọ kan lónìí one dollar o lè fi ta o lè fi ra kíni o lè fi ra one hundred and sixty naira àmọ́ pẹ̀lú májẹ̀mú pé kíni yadan bí yadan asantum tọrọ yẹ àwọn àbò àbò rìbá ọwà dẹkí kọjí dàn lèyàn fi ni ma gbé síra wọn láfin ni o sí rìbá ń bẹ kéèyàn ma pé rìbá ni èyí tí rìbá wa ń bẹ ń bẹ yọ ma pé o sí rìbá ń bẹ ọ̀nà kejì nìyẹn kéèyàn ta nǹkan rìbá pẹ̀lú nǹkan tí ọ yàtọ̀ fún àmọ́ wọn pàdé ń bi pé kí nípa pé ẹ̀là kan náà ni owó níná lélẹ́yìí owó níná lélẹ́yìí oúnjẹ lélẹ́yìí oúnjẹ lélẹ́yìí àmọ́ tí ò jẹ́ ká mú mẹ́jẹ̀mú pé mẹ́fílán bí mẹ́fílẹ̀ ni pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ lówó dọ́là ọ̀tọ̀ lówó náírà ọ̀tọ̀ lówó góòlù ọ̀tọ̀ lówó so ó di mélòó ó di méjì àkọ́kọ́ mẹ́jẹ̀mú méjì ẹ̀ẹ̀kejì mẹ́jẹ̀mú mélòó ẹ̀ẹ̀kẹta àyùbá òrìbáwí bẹ̀gẹ́ ìrìhí la yattafiqu ma'ahu fil 'illa kata owó rìbá kan fi gba òmíì àkọ́kọ́ àwọn méjèèjì ṣe kí ni wọ́n yàtọ̀ síra wọn nǹkan kan ò tún wá so wọ́n pọ̀ tá à ń pè ní ẹ̀là tani ọ̀ma pẹ̀jú wo yín wa ahsantum afa àti mu wa ń bẹ̀ wọn kéèyàn ta zahabu pẹ̀lú ṣàìrù asibahtum fuqaha kéèyàn ta zahabu pẹ̀lú kíni ṣàìrù azahabu ribawi wa ṣàìrù ribawi àmọ́ jínsù àwọn méjèèjì yàtọ̀ bákan náà ìlà àwọn tó ń ṣe kínní ọ yàtọ̀ bọ́ba jẹ́rú eléyìí la yushtaratu shay la yushtaratu shay kò sí májẹ̀mú kankan bíi méjèèjì bọ́fẹ́ ọmú dáàbò wa lónìí ọlọ́la ni ẹ tó wá gba èlùbọ́ lápèjúwe pé mo ti sanwó kalẹ̀ òun wá gbé èlùbọ́ mi lọ́la ọba àmúbẹ́ òmu dọ́lẹ̀ ẹyọ kan lọ́wọ́ wọ́n sì ní dọ́lẹ̀ ẹyọ kan yìí ra àpò èlùbọ́ kan àbápò èlùbọ́ mẹ́wàá ọba àmúbẹ́ kò sí kò sí májẹ̀mú sàwa àǹbí sàwa kò sì sí májẹ̀mú kínní yàdàǹbìyà nígbà wo tí a bá ta owó ribáwí pẹ̀lú ribáwí míì tí wọ́n yàtọ̀ ló kọ́ yẹ́là ìdí tí wọ́n fi di rìbọ́ọ̀sì tún ṣe kínní gẹ́gẹ́ bí ìgbà téèyàn fi náírà ra àgbàdo àbó fi dọ́là ra ẹ̀ẹ́ làbídùn ó ti yé irú eléyìí bí wọ́n fẹ́ kí wọ́n ta ní ọjà ní owó ni bí wọ́n sì fẹ́ kí wọ́n pé owó ni ẹ̀ mú tamuru wa lọ́la èyí wọn ò ṣe nǹkan kan ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin àyùbá àrìbáwí yóò bẹ̀gẹ́ ìrì ta owó rìbá ká fi gbanti kèsè kínní owó rìbá lápèjúwe kínni azahabu bisaa aago yìí nìsín èèyàn lóun fẹ́ ta òun fẹ́ fi náírà ta ọwọ àná aago kan ní náírà kan náà lèmi náà san wọn ní kí ni ó fẹ́ jẹ rìbá ọgbọ sẹrí ààyè ni o ọgbọ kí ni kọgbọ sẹrí ààyè nu o wọn bàbá yìí pé ọgọ́rùn náírà ló ṣe déédéé aago yìí sẹrí àfaramọ́ bẹ́ẹ̀ o torí pé rìbáwí yóò bẹ̀gẹ́ rí rìbáwí kò sì sọ̀rọ̀ ìlà ń bẹ ribawi yìí lélẹ́yìí eléyìí gẹ́rú rìbáwí kò sí májẹ̀mú yádàmbì yádín kọ́dà kò sì sí májẹ̀mú kínní sàwa àǹbì sàwa téèyàn bá ti mástà mẹ́rẹ̀ẹ̀rin yìí bí ìgbà tó fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn màsá ìlú rìbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀ tíráì kẹ́ sọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn kéèyàn kà sórí bíi píríncípù pé àwọn owó rìbá tá a máa fi gbara wọn á pé rìbá wọlé yìí ọ̀nà mẹ́rin ni bàbá tari rìbá pẹ̀lú ara wọn tó yẹ pé kíni jínsù kan náà ni wọn májẹ̀mú mélòó májẹ̀mú méjì yádàbí yádé sàwá níjọ́ tá a bá ta owó rìbá pẹ̀lú nǹkan míì tóun náà jó owó rìbá ó kọ wọn yàtọ̀ àmọ́ ìlà kan náà so wọn pọ̀ májẹ̀mú mélòó májẹ̀mú kan òun ni yádàbí njọ tá a bá ta máàlù ribawi pẹ̀lú nǹkan mi tó ń náà jẹ́ ribawi ó kọ̀ pa wọ́n pọ̀ ẹ̀la ọ̀ pa wọ́n pọ̀ la yushtaratu shay'i la yadan biyadin wala bàbá sì ta máàlù ribawi. muhammadin wa ala wa sahbihi ajma'in.